الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والشكر له على إحسانه العام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تفرد بالكمال والتمام وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه هداة الأنام ومصابح الظلام عباد الله احذروا الاغترار بالأمان والآمال فإنكم على وشك النقلة والارتحال أين من جمع الأموال ونماها وافترها على أقرانه وتمتع بلذاته أما ترون القبر قد حوى والتراب قد أكله وأبلا ولم يبق له إلا ما قدمت يدا أين السابقون من الأمم هل خلدوا في هذه الدنيا هل أخذوا معهم شيئا إلى قبورهم هذه آثارهم تدل عليهم ومنازلهم تخبر عنهم خلفوا الأهل والأموال ورافقهم إلى قبورهم ما كسبوا من الأعمال أما لنا في ذلك معتبر إننا سنقدم على هول عظيم وخطب جسيم ولا ندري ما خبئ لنا فهل عدنا لذلك الأمر عدة قال أبو أمامة البهالي رضي الله تعالى عنه وقد وقف على جنازة إنكم أصبعتم وأمسيتم في منزل تغتنمون منه من الحسنات والسيئات تشكون أن تضعنوا منه إلى منزل آخر وهو القبر بيت الوحشة بيت الظلمة وبيت الضيق إلا ما وسع الله ثم تنتقلون منه إلى يوم القيامة ولقد عدج ذكر القبور وأحوالها مجاجع الصالحين فعظم اتعاظهم برؤيتها وكبر خوفه من مآل الحال فيها قال ميمون من مهران خرجت مع عمر بن عبد العزيز رحمه الله تعالى إلى المقبرة فلما نظر إلى القبور بكى ثم أقبل علي فقال يا أبا أيوب هذه قبور آبائي بني أمية كأنهم لم يشاركوا أهل الدنيا في لذتهم وعيشهم أما تراهم سرعة قد حلت بهم مصلات وساكم فيهم البلاء وأصابت الهوام في أبدانهم مخيلا ثم بكى حتى غشي عليه ومر علي رضي الله تعالى عنه بالقبور فقال السلام عليكم يا أهل الديار الموحشة والمحال المقترأ مخترى أنتم لنا سلف ونحن لكم تبع وإن إن شاء الله بكم عما قليل لاحقون يا أهل القبور أما الأموال فقد قسمت وأما الأزواج فقد نكحت وأما البيوت فقد سكنت هذا خبر ما عندنا فما خبر ما عندكم ثم التفت إلى أصحابه وقال أما إنهم لو تكلموا لقالوا وجدنا أن خير الزاد تقوى بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إليه واستغفروه فتائب من الذنوب كما لا ذنب له واستغفروه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أو كن ولوم ọlọ́run ajá ọpẹ́ fún ọlọ́pọ̀lọpọ̀ látara àánú rẹ ìkẹ́ rẹ lórí wa sọ wa kùdà kókò yìí tí ò sí nínú mímọ ti ẹnìkọ̀ọ̀kan wa bí ò sí àánú rẹ ọlọ́run lórí wa ọlọ́run adúpẹ́ fún ọ ó tún wá fi ìmọ̀ jọ́sìn fún ọ ó fi ń ṣe ìkẹ́ fún wa látara wípé a mọ̀ ọ́ à ń sìn ọ́ bọ́lọ́wọ́ ọba kún fi hàn sí orú ojú ọ̀nà tá a bára wa yìí àlìdámọ̀nà yìí tọ̀ bí ọba ṣàánú ọlọ́run lórí wa wọn èé fìràn tọ́ wọn èé fẹgbẹ́ tọ́ wọn èé fọgbà tọ́ bí ọba ṣàánú ọlọ́run lórí ẹ̀dá nítorí pélé ló bí ní ń sin ara ẹni tí bí àánú ọlọ́run lórí wa ẹnì kọ̀ọ̀kan wa ẹjẹ́ rọra lé ayé níwọ̀nba ìyọ ọlọ́run bá kọ mọ́ wa òun náà jẹ̀ tiwọn bẹ̀ o gbogbo àádà àádà mo fẹ́ jẹ́ yìí mo fẹ́ jẹ́ yìí mo fẹ́ dà báyìí èyí tọ́lọ́run bá kọ̀kọ́ lẹ̀ rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa òun náà láàjẹ́ èyí tí kálukú wọ́n máa rántí ni pé bíi tá wà yìí àsìkò tá a kú òun bẹ́ẹ̀ òjì náà. ó jìnnà o àwọn tó ti lọ báwọn náà ṣe mú níjí tó jìnnà nìyẹn tó dé bá wọn kúṣẹ́ bí ó ṣe débẹ̀ nìkọ̀ọ̀kan wa náà ní àpò òǹbí àwà yóò àpò láàyè tí ẹnìkọ̀ọ̀kan wá bára wa yìí àwọn náà ẹjẹ́ àwọ̀ àwọn tí wọ́n wá ayé ká má wọn tọwọ́ wọn bá Tọlọ ni wọ́n kó wá ayé jọ ó tún gbèrú sí mọ́ wọn lọwọ. wọ́n fi ṣe yánra wọ́n fi lo gbádùn wọ́n pera wọn ní nǹkan wọ́n jẹ́ nǹkan gbogbo àwọn èèyàn wọ̀nyí táwa náà mà tá a bá láyé ohun tó kẹ́yìn wọn náà ni wípé wọ́n kó nínú ilé gogoro tí wọn kọ wọ́n bọ́ sínú ilé eléèpẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn òun lẹni tó ti di ti èèpẹ̀ tó ti jara wọn. kò sí sọ́sẹ́kù wọn kù mọ́ lónìí ju tẹ́ni kọ̀ọ̀kan wọn náà bá ti síwájú síwájú ọlọ́run lọ. kílèmí àtẹ̀yìn náà ti iwájú ọlọ́run ìjọ ti ń tọ́ bá wọn tí ó bá wa náà tí ò ní sin tí ó kù wá kù mọ́ ju kọ̀ọ̀kan wá bá tì síwájú ọlọ́run. káwọ́ àwọn tí wọ́n ti lọ tí wọ́n ṣáájú wa nínú ìjọ ni nínú ẹbí ni nínú ará ni. àwọn dà tí wọ́n lólé ayé yìí tí wọn lò gbé wọ́n kó ń bẹ̀ náà ni o nígbà wọn lọ kìnìún mu lọ nínú gbogbo tí wọn lé láyé wọn bà èwo ni mú lọ ẹni ọlọ́run bá ní nǹkan kó kù láàmú lórí pa sàátún máa rí pé létẹ̀ ń wọ́n lágbèjà lọ́kọ̀ òun náà wàá dà sáré rẹ̀ nù Otu lórí pa orí pa ọ̀kọ́jà báyìí sáré rẹ̀ nú nígbò tẹ́ran ààyè kálukú ni wọ́n fi máa sọ̀rọ̀ yín ẹ̀ tọ́ba rí èèyàn fílẹ̀ tó sì fi dúkìá lẹ̀ ọ̀kan nínú àwọn ẹni ṣáájú wa kọ́lọ́n bá ní yọ́nú sí i ọwọ́ níbi ìsìnkú tán ọwọ́ ń sọ wípé ìnákùn masbatum wà àmsáyétò fi manzili bílẹ̀ tán mọ́ tílẹ̀ ń sú ó ń sú èmi àtẹ̀yìn bá wa láàyè kan onílé ayé tá a wà yìí tẹ̀sán ni mò ń náà mí ni ulẹ̀ àtẹ̀náàtì wọ́n sẹ̀yìn àti àti dáadáa àti tí ọ̀dà oníkálukú wa ń kó jọ níbẹ̀ bá a ti ń ṣe dáadáa là ń ṣàìdá àlùfáà ní kẹ́mi àtẹ̀yìn amọ̀jẹ́ ọ̀yà wa lẹ́nu kò jìnnà mọ́ tá a kú omi láàyè tá a wà yìí tá a bọ́ sáàyè mi àyẹ̀wò wọ́wọ́ kọ̀bọ̀ òun ni sáré o sáré yìí baitul wahsha ilé ìpáyún ní kọ̀sọ́mọ́ kò síyàwó kọ̀sẹ́bí èmi àti ẹnìkan ni ó kú mẹ́ ìjọba bá gbé àjú bẹ́ẹ̀. bẹ́ẹ̀tù zulma wọ́n múná lọ ẹ̀tàn ìjájẹ́bù láǹtà onírànrẹ́ ìdí ẹ̀ ṣe fún wa kò sílẹ̀ nínú sáré o. bẹ́ẹ̀tù dík bí yàrá ọba tẹ̀yàn lọ́rùn yọ̀ọ́bọ̀ pálọ̀ bí pálọ̀ ọba mu èèyàn ọ̀bọ̀ ojú ta kò sí òsì ẹjẹ gbangbága mi abẹ́ igi kí n gbatẹ́gùn kò sínú sáré o ẹnu tí ń gbẹ fún wa iṣẹ́ rẹ wa ló lè fẹ́ jù bá ń lọ iṣẹ́ rẹ wa olótún lè jẹ́ ọ́fẹ́ ju tí ń gbẹ fún wa yẹn lọ bẹ́ẹ̀yàn bá níṣẹ́ rẹ yóò tún fún kọjá ń tá à ń wò bó ṣe fún màyí. láti bẹ́ẹ̀ láti lọ wájú ọlọ́run tá a lọ jẹ́jọ ń sá agbáyé ṣe o. ìyọ̀n tó dẹ́rù bá àwọn ẹni ṣáájú tẹ́lómi inú wọn ò fi rójú oorun mọ́ lóru bẹ́mi àti ọ̀bá sùn tówó yìí náà ni o. jésù tàlìkì àmọ̀ tá ń lọ. bí nǹkan kan bá yà wá lójúlẹ̀ lóru ìrònú bó láti sọ̀la òní kí láwọn àjẹ lọ́la òní ní ti à ń bẹ lọ́rùn tó pọ̀ hàn gẹ́gẹ́ yí pèsè forí ti rí sán òní ń jí àwálẹ̀ o kèé sọ̀rọ̀ nu bí tá a wà tá a ti kú o lọ́ọ̀bì kan tèmi àti ẹ tá a gbé bẹ̀rẹ̀ ṣáájú tó rònú fún wa o. ṣùgbọ́n wọn ní ìṣáájú sàárè ni ẹ máa ronú. ìgbàwá àti látàrí ẹ̀ ọmọ ń tóbi lára wọn wọ́n máa ń bẹ̀rù ọjọ́ tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run àti sẹ́sí tí wọ́n bára wọn ọlọ́run jọjọ́ náà ó dùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀kan nínú àwọn aṣáájú wa Maimun bunu Mahran aw Mahran ó jáde pẹ̀lú Umar bunu Abdulaziz lọ́jọ́ kan lọ sí gbòòtẹ́ ńgbọ́ wa wo gbogbo sàárè lọ fàbákà ó bú ẹkún sunkún ọwọ́ adójúkọ Maimun ìyẹn Umar bin Abdulaziz ọwọ́ àmìlẹ́rẹ̀ pé ya abá Ayub ìrẹ́ bàbá Ayub àádìyí kúburú abáyì sàárè gbóntó ń yìí sàárè àwọn bàbá mi nù. كأنهم لم يشاركوا على الدنيا في لذتهم وعيشهم awon ni abo mepe yi bi igba tawon na ti eri ori egberi bi igba tawon na da faaji kankan lori egberi awon ni abo mala yi a ma tara ohun sora kodi halatu bihun musallat ebi nla ri won yi won le dakwa gbe a lè dẹ́sẹ̀ gbé ibi tí wọ́n bò wọ́n mọ́ ibẹ̀ náà ni wọ́n wà. kòkòrò bó ṣe wù wọ́n yẹn wọnú ara wọn tí wọ́n jẹ wọn fún mabaka sọ ẹkún àtàgùn ṣìyàlè ẹkún ìlóṣù títí tí tó fi dákú. ìrònú sáré onoro n'ụwa kụda gbakwe ọna dị ọba asachazi naanị ajọma lowo yi naanị ogbo kọta eyan ba kpere tọba asati mowo wa iwọ na fara ma ọba ada nwaju ọlọrun kọba mmada adukowo de sáré naanị na yẹn o ogbo ta ba ni mbẹ òtẹlẹ ìta mu lọ òun náà lọ gbó sẹ́ńjọ́ kan ọ̀sálámà sáwọn tó wà bẹ́ẹ̀ ọ̀sálámà aleikum aládìyà ọ̀sálámà sí wọn ọlẹ́yìn lẹ ṣáájú wa bọ́sà ààyè tẹ wà yìí àwa náà ń bọ́ o àmà kọ̀lílì gan lówùjọ́ náà onígbà tí ọ̀pẹ́ ọ̀pẹ́ mọ́ táwa náà fi ń bọ̀ wá ọwọ́ fún wa ní ro ó fún wa ní ro ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn wọ́n sì máa fáwa náà ó ní amẹ́lẹ́ amúwáì gbogbo owó tẹ̀ ń kó jọ láyé tí ọ̀jẹ̀ rítọ̀ ọlọ́run ṣe fakọ́dé kusmat nígbà tí kú òun bẹ àwọn tí ó na wọ́n ti pin mọ́ra wọn lọ. wà amẹ́lẹ́ aziwaj gbogbo àwọn ìyàwó ah, dàní dàkínní ìdùnnú àbáyé tó ń pè é tí ọjọ́ mójútẹ́sìn ọlọ́run sẹ́ni àlì fáwọn tó wà nù sàárè pé fàkọ́dí nọ́kàt wọ́n ti lọ́kọ̀ mi o ńdọ̀ bá ń bẹ̀ dán bẹ́ẹ̀ ni àforí àfọ́rùn ọkọ mi ọba ti kú òun bẹ̀ tán nọ́kàt ẹlòmíì ó tún fi hàn ká lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ amalibu youth gbogbo olé tẹ̀kọ́ sukinat gbogbo yàrá tẹlómìí wà fi wọ́ wọ́n ti ti dálẹ̀ àwọn míì ti gbà á wọ́n ti ń lo bẹ́ẹ̀ master bedroom ìgbà kan room gbogbo ẹ̀ ti di tí wọ́n ti sí ó ti di táwọn èèyàn ti ń lo. àádọ́ kábàrú mẹ́rin dáná làbárè ti ń bẹ lọ́dọ̀ ti wà láfún yín wọ̀nyí òkú fama kábàrú ma ń dakùn kí làbárè tọ̀dọ̀ tẹ̀yìn náà tẹ́ fún a ẹ̀yin náà fún a ní tiyín ká gbọ́ tọ̀dọ̀ a ìlà fún yìí ọwọ́ adójúkọ àwọn tí wọ́n jọ lọ gbó tẹ́ ó ní amáyin náà hùmọ́ra ó tẹ kálámù tọ́ba jẹ́ kó tún rọ òkú lọ́rùn tọ́ba ti kú tán kọ́ bára ayé sọ̀rọ̀ ni sẹ́mi pa àwọn retí làbá retí hàn làkọ́ọ̀lù ìtí wọn ọba wí fún wa ni pé wajadina ana khayra zaadi taqwa ìta àbápàdé ń bí ni pé béèyàn bá ń di ẹrù kan láyé èyí tó lóore nu gbogbo ẹrù tí èèyàn dì láyé òun ìbẹ̀rù ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run olọ̀gá ẹrù tí èèyàn dì láyé o ẹja bẹ̀rù ọlọ́run ká fi bẹ̀rù ọlọ́run ká lo sẹ̀mí ayé wa ká lo ọ̀nà tá ń gbà rówó ká bẹ̀rù ọlọ́run kún ọ̀nà tá ń gbà bẹ̀rù ọlọ́run kún kọjá lórí ìpayà ọlọ́run ọjọ́ kan bọ̀ ayé ilẹ̀ dẹni tí wọ́n ọlọ́run mọ́sálá ẹ̀ jẹ́ kí ọjọ́ náà yóò dùn fún wa ọlọ́run sí lọ́jọ́ ọdún fún wa gbogbo sẹ́tà ṣe ní ayé yìí tá a fi jèrè àlùkìyàmà ọlọ́run àbíọ́ sí rọrùn fún wa o èyí tá a ṣe ní ayé yìí tá a fi jìyà ọ̀run ọlọ́run dákun lé wa jìnnà sí i ọlọ́run ṣàánú wa orílẹ̀-èdè wa má jẹ́ ó dàrú àwọn tí wọ́n darí wa ń bẹ̀ bá ní darí wọn sí dáadáa ìpínlẹ̀ wa ọlọ́run má bàjẹ́ àwọn tí wọ́n darí wa ń bẹ̀ ọlọ́run bá ní máa darí wọn sí dáadáa tọ́ wọn sí ìyọ́nú rẹ̀ tọ́ wọn sí dáadáa rẹ fi wọ́n ní irinṣẹ́ fún àtúnṣe ìpínlẹ̀ yìí àti orílẹ̀-èdè wa ọlá àánú ọlọ́run inú olúwa mẹ́jọ bàjẹ́ o òjò òkè òjò àánú rẹ ọlọ́run máa rọ̀ fún wa níbẹ̀ gbogbo èyí tó ti rọ̀ fún wa ọlọ́run bá ní fìbùkún sí i ọlá àti tóbi ìrè ọlọ́run inú léèsì yìí àánú rẹ túbọ̀ bá ní máa fi bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé alámọ̀rí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa mẹ́jọ dàrú gbogbo àwọn bàbá bàbá wa nínú léèsì ẹ̀ ní máa padà sí aburú gbogbo àwa sàmàrí àdìyí èyí tí a jẹ́ kójú ó ti ẹ̀sìn gbà kankan ọlọ́run ní jójú ó ti àwa náà àánú ọlọ́run ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa gbé àtàdúrà fẹ́ ń ya wa náà àpadà sí aburú àtọ́sí yín o gbòǹtọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín lóore ọlọ́run níjọ́ bàjẹ́ ọ̀kárí gbogbo àwa akẹ́kọ̀ọ́ ike òní tìwé ni tìsí ọwọ́ ni àṣeyọrí dáadáa ọlọ́run ó nìkọ̀ọ̀kan wa ṣe ọlọ́run ó jẹ́ láṣeyọrí dáadáa àwọn tí ìdánwò kan abómi bẹ́ńwájú wọn ọlọ́run kọba ní fi ẹsẹ̀ yín rinlẹ̀ ọjọ́ kẹ lè rí èyí tọ́da nú ìsìnmú wa kẹsì tó gbèsè ayọ̀ ọ̀la àti tóbi ọlọ́run jimá tó ní mọ̀sẹ̀ lákìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ àkìláyé gbogbo ẹni tí ọ̀gbádùn baniránṣẹ́ àlàáfíà sí wọn ọbẹ̀rẹ̀ látòrí ààrẹ orílẹ̀-èdè wa yìí ọlọ́run baniránṣẹ́ àlàáfíà sí ọlọ́run bá ní fún ní àlàáfíà ó fi kárí gbogbo ẹni tí ọ̀gbádùn pátá láàyè káàyè tẹ́nìkọ̀ọ̀kan wà ẹni ọ̀wà nulẹ̀ ẹni ọ̀wà nílé ìwòsàn ọlọ́mọba ní rántí àlàáfíà sí wọn o ẹnì kọ̀ọ̀kan wa táwa náà ń gbé tí a kiri mọ́dàwá gúnlẹ̀ àìsàn o ọlọ́mọdàwá gúnlẹ̀ àìsàn o ọlọ́mọdàwá gúnlẹ̀ àìsàn ọlọ́run wa rẹ ọlá àánú rẹ subhana rabbika rabbil izzati amma salamu ala al-mursalin